kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà gbogbo wa lọ́ọ́ mọ́ dájú tó kúrọ̀ ní ní ríza mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òwúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa káàmọ́dì ètè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mírízà gulam ahmadu. àti ṣéèrù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìlọrin nìyà kó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o o. ara wa ni ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. O rí tó fi máa ń ṣe rẹ̀ yìí tó fi máa ń ṣe rẹ̀ yìí ó lè

yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. sùnfì sùnfì máa ṣe rẹ̀ ni sùnfì máa ṣe rẹ̀ ni. ó lè kó tẹ́jú bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára yára. ó lè ní ó lè ní ká ní ẹ̀rọ púpọ̀ ó lè ní ká ní ẹ̀rọ púpọ̀. láti rọra ó lè ní ká ní ẹ̀rọ púpọ̀. onídọ́dọ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò wọ́n jẹ́ náà yóò máa ṣe eré ẹ̀ lọ. fúnra ẹ̀ ara wa ni onísùnfì ni bó ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni wa ni ara wa ni onísùnfì ni bó ti ara wa ni wa ni wa ni wa ni ara wa ni ni ara wa ni wa ni wa ni wa ni. ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí yóò máa ní á yóò máa ti èrè ẹ̀ lọ fúnra ẹ̀ túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́jú àbọ̀rùn ó lè wọ́n tó yára yára.

ara wa ni onísúfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. kò ní lọ́dọ̀ sí kò ní lọ́dọ̀ sí yóò ní ló máa ṣe eré ẹ̀ lọ wọ́n á rẹ̀ ara wa ni ni wa ara wa ni wa ni wa ni wa ni ara wa ni ni wa ara wa ni wa ni wa ni wa ni ara wa wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè wa ni èèyàn wa ni ara wa ni ni ara wa ni wa ni ó lè wọ́n tó yára yàrá. ọ̀sẹ̀ ìwé ló ń ṣe ìtàgé ẹ̀rọ púpọ̀ àwọn ọ̀sẹ̀ ìlànà ìlú púpọ̀. lọ́sọ̀rọ̀ náà wọ́n ti tẹ́tọ̀ sí àjọ ẹ̀rọ tó ti gbé látara inú lọ sí ká. kò ní lọ́lọ́ ẹ̀ kò ní lọ́lọ́ ẹ̀ yóò wọ́n jẹ́ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni kò fi bọ́ọ̀lù wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onísùfì sufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa mo kí yín káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ òní alẹ́ ọjọ́ òní òní alẹ́ àfòlàfà alẹ́ Tuesday déètì òní ní ọjọ́ kejìlélógún twenty second oṣù kẹta rọ̀bíù awal rọ̀bíù al-awal ọdún fourteen forty four. mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà zatu tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikrullah shafi'in nípa sufiya àlàyé ní àlàyé lórí ọ̀rọ̀ sheikh zikrullah shafi'in nípa sòfíyà gbogbo àwa tí a wà lórí ètò ẹ dákun ìmọ̀ bá mi tẹ lọ́ọ̀pù àti láìkì o àwọn ọmọ ní súfí wọ́n tún ti dé o wọ́n ti gbé orí pupa dé orí pupa ni wọ́n ṣàn tẹ́ ẹ̀ kí ló dé kí ló dé náà kí ni mo ṣe fún yín ẹ jẹ́ kí èmi náà sọ tèmi náà ẹ jẹ́ kémi náà sọ tèmi ṣebí ẹ̀yin sọ ti yín nígbà tẹ́ ń sọ ti yín èmi ò tẹ orí pupa mo jẹ́ kẹ́ ẹ sọ ti yín ẹ sọ ẹ sọ ní episode one episode two episode three ẹlẹ́ẹ̀ máa ṣe episode fifty ẹni kó dà ẹ fẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́ ẹlẹ́ẹ̀ máa ṣe dé episode hundred ṣé mi mo wá bẹ̀yìn gbé kẹ́ ẹ mọ̀ ṣe mọ̀ ni. ṣe ẹyin ni ẹyin fúnra ara yín lẹ withdraw kúrò ní orí lẹ withdraw kúrò nínú agbo èmi tẹ́mi ọ̀wá withdraw tẹ́mi ń bá tí ọlọ́run lọ lára yín ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ ti gbọ́ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. ẹ máa bá mi ṣíà prógámù ìjọba ti ń wọlé o prógámù tó dùn ni tó lárinrin ó dùn gan-an ni prógámù tó ń pabì tó ń ya ìbìdún rẹ̀ kúrò ní episode sixty two la fẹ́ ṣe episode sixty two ní alẹ́ twenty second alẹ́ ọjọ́ tuesday twenty second oṣù kẹta rọ̀bíyẹ̀wò al-awwal ọdún 1444 ẹ bá ní gbé sórí tv tv olójú ńlá ká gbogbo aládùúgbò máa wò ó kí gbogbo aráalé máa wò ó yẹ ti gbọ́ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó kan aráalé tó karó oko ni àní súfì onítọ̀rí kọ̀ kì í ṣe ara ìsìláàmù ṣẹ́rí ohun tẹ́yìn oṣù fi lè ṣe tí máa fi Suspend the programming. òun ni pé kẹ́ ẹ kéde wípé ẹ̀yin ń tìjà níyọ ẹ̀yin ń tìjà níyàwó oníkọ̀dìrí yà o oníṣàdìrí yà o ẹ ti fi Islam lọ́rùn sílẹ̀ o ẹ ní máa rìfà sí kùránì wa máa o ẹ ní rìfà sí àdìsí wa máa o àwọn tí a tọ̀rí kọ́ yín ó ti tó yín tẹ̀sí yín o tẹ́ bá ti lè kéde rẹ̀ kódà tẹ́ bá kéde rẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tẹ́ bá kéde ẹ̀ tẹ́ gbé announcement bọ́ta ibi tí mo bá fọ̀rọ̀ dé màá sọ̀rọ̀ màá sì mọ̀ wípé hmm, ọ̀rọ̀ ti di làkúndínùkún wàlíyàdínù àmọ́ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ <laughs> èmi náà ní yé máa sọ̀rọ̀ yín èmi náà ni ní yé máa sọ̀rọ̀ yín nbọ́lá bọ̀rọ̀ dé ní the last episode episode sixty one ibi tá a bá dé ni ibi tí sheikh zikilẹ̀ ṣàfihì tí wọ́n ti ń sọ pé àwọn ṣéèmà pẹ̀lú àwọn sàlàfíyà pé wọ́n máa ń pé wọ́n máa ń mú díẹ̀ nínú ọ̀rọ̀ sheikh ibn wọ́n sì máa ń fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ìyànnà wọ́n máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ń fi ilẹ̀ mo sì sọ fún wọn wípé wáyé tẹ́ fi ń sọ báyẹn sheik mọ́níájú àwa mùsùlùmí bẹ̀rẹ̀ lórí àwọn sọ̀hábà radiyallahu anhum ajma'in títí tó fi dórí àwọn tó tẹ̀lé wọn ní sẹ́ńtírì kejì sẹ́ńtírì kẹta sẹ́ńtírì kẹrin sẹ́ńtírì karùn-ún dòní olónìí mọ́níájú wa ni wípé gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni a lè múnú ọ̀rọ̀ ẹ̀ a sì lè dá ọ̀rọ̀ ẹ̀ padà fún àyàfi òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam torí pé èmi ìwọ àwọn ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan nínú wa àti àpapọ̀ wa a kì í ṣe ànábì ọlọ́run a kì í ṣe ànábì ọlọ́run ok a kì í ṣe kíni a kì í ṣe ànábì ọlọ́run so ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí o àdísì yìí o ọ̀fẹsẹ̀rinlẹ̀ o ẹni tó bá takò ó ńlá takò. so àjíyàn pé ìmáàmù ibùnú tẹ̀míyà rahimahullah sheikhul islam ibùnú tẹ̀míyà rahimahullah àjíyàn wípé alimu mausu wọn àjíyàn pé ibùdó ìmọ̀ ni e, encyclopedia ni àjíyàn ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó mọ̀ kò sọ di túláàsì fáwa mùsùlùmí wípé gbogbo yẹ́ẹ̀sì ẹ̀ kó máa jẹ́ yẹ́ẹ̀sì lọ́dọ̀ wa gbogbo nóò rẹ̀ kó máa jẹ́ nóò lọ́dọ̀ wa including myself èmi gangan lára náà kọ̀kọ́ dá kí gbogbo yẹ́ẹ̀sì mi jẹ́ yẹ́ẹ̀sì lọ́dọ̀ rẹ kò sì pẹ́ dandan kí gbogbo nóò mi jẹ́ nóò lọ́dọ̀ rẹ ìyẹn lórí àwọn ọ̀rọ̀ tó dá sí pé èmi ni mo ṣe ìgbéjáde rẹ̀ ni o kì í ṣe pé kí n má dìsí wá fún ọ kí n sọ pé àdìsí kọ̀ọ̀kan kọ́ wá sọ pé torí pé ẹnu àbúrò ẹ̀mọ́ ló ti gbọ́ ló fi nílò babalá mistake ló ṣe yẹn o ló ti yé ọ̀rọ̀ tá àpá àbá sọ tó dá sí pé fúnra ara àpá ló sọ mọ́dọ̀ ara rẹ̀ òun ni originator ọ̀rọ̀ yẹn òun ni initiator rẹ̀ là ń sọ o so nítorí náà pé a lò nínú ọ̀rọ̀ eh, Sheikhul Islam Ibn Taymiyyah a fìyókù lẹ̀ àdáràn. ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá mọ́sáàbù mọ́mọ̀lìkì là ń lò gbogbo wa pátápátá mọ́sáàbù mọ́mọ̀lìkì ń lò lẹ́tà nígbà tá à ń rí tíra àbọ̀ ànífà ká a fi síbẹ̀ nígbà tó ń rí tí àmọ́mù ṣàbí ká a fi síbẹ̀ nígbà tó ń rí tí na ahmadu bunabadi ká ìmọ̀mù alùsùnà a fi síbẹ̀ so amúlọ́tún amúlọ́sì ìrọ̀rùn lọ bá dé èyí tá bá rí kójó dodo nínú àwọn ọ̀rọ̀ látẹ̀lé ọlọ́ni alẹ́bínà ìsẹ̀mìáwùn nìkọ́wùlà fọyẹ̀tẹ̀bíwùn àṣọ́nàmù àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́rọ̀ tí wọ́n sì ń tẹ̀lé èyí tó dáa jùlọ nínú ọ̀rọ̀ ìròyìn àwọn tó nílàkà ènìyàn ṣe fẹ́ sọ fún wa pé sheikul islam ibùdó tẹ̀míyà pé gbogbo tó sọ lọ́dọ̀ ara rẹ̀ o hundred percent correct ẹ lè sọ bẹ́ẹ̀ náà ẹ ti wá sọ yẹn dẹ̀sùn wípé amúdíẹ̀ àfìyókù lẹ̀ tí sheikul islam ibùdó tẹ̀míyà bá sọ tó ṣe wẹ́kú àlèkìtàbù àsúnà àgbà lọ́wọ́ rẹ̀ tí ọba ti ṣe wẹ́kú rẹ̀ àmọ̀ bá ti sọ nìyẹn kàlá àfilẹ̀ fún wọn kò jù báyẹn lọ. wọ́n á jẹ́ àtẹ̀wájú ẹ̀jẹ̀ àtẹ̀wájú ṣáàlà ẹ̀jẹ̀ àwò. àwọn sàlàfíà tẹ fẹ́ sọ lẹ́nu yìí tẹ wá ní àwọn kan wọ́n ń pèrè àwọn ní sàlàfíà ọbẹ̀ sọ́nà wọ́n ń pèrè àwọn sàlàfíà whatever. àwọn tí wọ́n mẹ́ta yìí ní káńpẹ̀ ní sàlàfíà mhm. mú lọ́wọ́ wọn hmm. nẹ́tẹ́lẹ̀ pẹ̀lẹ́tẹ̀lẹ́ wọn wọn ọ̀fẹ́ gbọ́ ní jésù rí mhm. wọ́n máa sọ pé kò sínú ìsìláàmù ni. kódà nínú wọn tó fi ẹ̀sọ́wò sí fúlùkọ́ tó jẹ́ báwọn là ìpínlẹ̀ hmm. lọ́dọ̀ àwọn tálábí ọ̀gọ́rọ̀ ayé súnfì rèé. Ah, náà ni ẹ̀rí ìmọ̀ dídí ò sọ yẹ fún wa. Sheikh Zikrullahi Shafi'i afizahullah ẹ wo bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ àwọn sàlàfíyà sẹ́yìn ò sí nínú sàlàfíyà ni ẹ wá ní táwọn sàlàfíà sọ yìí àwọn áàlù sàlàfíà àbí sàlàfíyù ẹni ìmọ̀ gidi ò sọ yẹn fún wa ọ̀dà ẹjẹ́ ẹ̀ bọ́ọ̀lù àbá ti ṣe wò ọ̀dà ẹjẹ́ àkọ́kọ́ ṣe báyìí náà sàlàfíà tẹ̀ ń dákọ̀ yìí gan kí ni ìtumọ̀ rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ̀ ń dákọ̀ sàlàfíà fún wọn ò gbọ́yé wọn ò mọ̀ á súfí làwọn èèyàn mọ̀ tìjáníyà ni wọ́n mọ̀ kọ̀dìríyà ni wọ́n mọ̀ ṣàdìlíyà ni wọ́n mọ̀ wọn ò mọ tí ń jẹ́ sàlàfíà tó ti yé wọn ò mọ tí ń jẹ́ sàlàfíà kí ni ìtumọ̀ sàlàfíà gangan gan ohun tá a mọ̀ sí sàlàfíyà èdè lárúbáwá ni sàlàfíyà látara sálàf ni wọ́n ti kírèsì sàlàfíyà ohun tá a mọ̀ sí sàlàfíyà ni huwa ma kana alayhi as-salaf as-salih huwa ma kana alayhi as-salaf as-salih simply simply put huwa ma kana alayhi as-salafu as-salih sàlàfíyà ni nǹkan tí àwọn aṣíwájú wa rere nínú ìsìláàmù ohun tí wọ́n dúró lé lórí nínú ẹ̀sìn ohun tí wọ́n ṣe nínú ẹ̀sìn nígbà sàlàfíyà. wasalafu sọ́ọ̀lẹ́ salafu sọ́ọ̀lẹ́ ilé umma hum ahlul qarni al-awwal wasani wasani ṣẹ́ẹ̀sì wá rí àwọn tí wọ́n jẹ́ sálàfù sọ́ọ̀lì yìí àwọn aṣíwájú rere fún wa nínú ẹ̀sìn yìí àwọn ni wọ́n jẹ́ ará sẹ́ńtúrì àkọ́kọ́ sẹ́ńtúrì kejì sẹ́ńtúrì kẹta wahum ahalusunna wal jamaa àwọn tá a mọ̀ sí sálàfù sọ́ọ̀lì àwọn la mọ̀ sí ahalusunna wal jamaa tó túmọ̀ sí wípé orúkọ tó túmọ̀ ara wọn òun ni alùsùnà wàlìjàmáà àti sàlàfíyùn orúkọ tó túmọ̀ ara wọn ni ìyẹn ni pé ta ló ń jẹ́ alùsùnà wàlìjàmáà sàlàfíyùn ta ló ń jẹ́ sàlàfíyùn alùsùnà ni. alùsúnà wal jamaa ní sàlàfíyùn sàlàfíyùn ní alùsúnà wal jamaa tó bá ti jẹ́ sàlàfí èsì alùsúnà tó bá jẹ́ alùsúnà èsì sàlàfí ok torí àwọn wo ni wọ́n jẹ́ sàlàfí àwọn tí wọ́n jẹ́ ara sẹ́ńtúrì àkọ́kọ́ sẹ́ńtúrì kejì àti sẹ́ńtúrì kẹta ni. ṣé ẹ wá rí àwọn ọmọ yìí kọ̀ wá sí onísúfí onítọ̀rí kọ̀ nínú wọn àwọn tá a pè ní sálàfù sọ́lì ní sẹ́ńtúrì kìíní sẹ́ńtúrì kejì sẹ́ńtúrì kẹta kò sí súfí onítọ̀rí kọ̀ nínú wọn ìdí ni wípé àkídà alùsùnà wàlìjàmáà tá a pè ní sàlàfíyà o ó yàtọ̀ sí àkìídà sufi onítọ̀ríkọ̀ ẹ máa di ọ̀rọ̀ mi o torí pé tẹkinikálítì kan wà níbẹ̀ tí mò ń sọ tí màá padà fọ wẹ́wẹ́ níwájú sufi onítọ̀ríkọ̀ ni mò ń sọ̀rọ̀ wọn èmi ò sọ̀rọ̀ onísúfì oh god ọlọ́mọ jẹ́ gbọ́ mi yé o. àkọlé tí mò ń gbé bọ́ta máa ní ìlànà súfì onítọ̀rí kọ̀ torí pé sufi oríṣìí méjì ló wà súfì pọ́nbélé àti súfì onítọ̀rí kọ̀ súfì pọ́nbélé kọ́ ni mò ń fà nígbà tọ́rọ̀ bá débẹ̀ bá sọ súfì onítọ̀rí kọ̀ ni mò ń sọ pé kì í sáré ẹ̀sìn wa àlìbátà kò líyà kì í sára ẹ̀sùn wa àtọ̀ ṣùgbọ́n àlàyé ń bẹ lórí súfí pọ́nbélé àlàyé ń bẹ lórí súfí pọ́nbélé ní tiẹ̀ okay kálíwá mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin alùsúnnà wàlìjàmáà àti alùsùfíyà zátù tọ̀rí pọ̀ tí máa ń dàpọ̀ alùsùfíyà gbàlùtọ̀rí kọ̀ àwọn tí mò ń bá wí ni àwọn onítìjàníyà àwọn oníkọ̀dìríyà àwọn oníṣàzìlíyà àwọn onínàṣàmbàdíyà àwọn oníkàtìmíyà àwọn oníkànìwàtíyà àwọn onínìyàtíyà àwọn onífáìdọ̀ àwọn tí mò ń bá wí ni. so get it right súfí onítọ̀rí kọ̀ àkídà wọn ó yàtọ̀ sí àkídà alùsúnà wàlìjàmáà àkídà alùsúnà wàlìjàmáà ó yàtọ̀ sí àkídà súfí onítọ̀rí kọ̀ aláṣẹ̀bílì limital bí àpẹẹrẹ mini àkídà ti alùsúnà wàlìjàmáà tawhidullah fil uluhiyya wa rububiyya wa zatil asma'i wa sifat nínú àdìọ́kàn àwa alùsùnà wàlìjàmáà òní ṣíṣe ọlọ́ọ̀ ní àásó ṣíṣe ní ẹyọ kan péré níbi jíjẹ́ ọlọ́run tíjọ́sí tọ́sí. Si níbi jíjẹ́ olúwa ẹlẹ́dàá olùdarí ayé àti ọ̀run àti níbi àwọn orúkọ rẹ̀ tó rẹwà àti àwọn ìròyìn ẹ̀ tó mọ́kangá àkídà wa lè súná nìyẹn pé ọlọ́run ọba tiwa o ahadun wahidun la shabiha la Allah tiwa o ẹ̀yọkan ni ẹ̀yọkan pọ́nbélé ni àásó ni ẹ̀yọkan ni ẹ̀yọ kóró kan ṣoṣo ni. okay wa akidatu sufiya dhatu tariqa akidatu itihadillah bi khalqihi aw akida wahdati alwujud ay allah kullu shay'in ní ti awon sufi o tariqa akida ati won ni pe ọlọ́run àti ẹ̀dá wọ́n jọ pọ̀ wọnú ara wọn ni tàbí ọlọ́run ni ẹ̀dá ẹ̀dá ni ọlọ́run àkídà wọn nìyẹn àkídà olùlù pé ọlọ́run ọba o àti ẹ̀dá rẹ̀ wọ́n march margin concept ọlọ́run ọba àti ẹ̀dá wọ́n march gẹ́gẹ́ bí ṣé òtìjà ní sísọ wípé tẹ̀ bá rí ọlọ́run ló march sínú ògún tẹ bá rí ọya aláwo ló march sínú ọya tẹ bá rí ṣàngó aláwo ló march sínú ṣàngó isman ní orúkọ rẹ̀ wàsúràtán àti ní ìrísí rẹ̀ kábíyèsí ọlọ́run. so àkídà àwọn sufi ń tọ̀rí kọ́ ni pé ọlọ́run march sínú ẹ̀dá àkídà wọn náà tún ni wípé ọlọ́run ni gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá náà sì ni ọlọ́run ọ̀kanu nínú àkídà alùsúnà wàlìjàmá ni pé kúlù mọ́ òbídà mẹ́ndúnì láàyè bá ti lónìí nínú àkídà alùsúnà wàlìjàmá ni pé gbogbo nǹkan táwọn èèyàn bá ń sìn lẹ́yìn Allah irọ́ ni àti pé Allah nìkan ṣoṣo ni ọlọ́run ọba tíjọsìn tọ́ sí tó jẹ́ ọlọ́run òdodo tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa ní ti àkídà àwọn Súfì ń tọ̀ níkọ̀ kó lù mọ́ òbídà mi ń dùn nílá owó Allah gbogbo tí bá ń sìn lẹ́yìn ọlọ́run náà ni Allah tàjálá bèyísímì yìí wàsùrọ́tì yìí lọ́dọ̀ àwọn Súfí wọ́n gbà wípé ọlọ́run ọba ló gbé àwòrán ó ṣàyẹ̀wò oníjókọ rẹ̀ ṣẹ̀síwárí pé alùsùnà wàlìjàmá àti Súfí ó tọ̀ríkọ̀ àjọra wa àpẹẹrẹ kẹta rèé lọ́dọ̀ àwọn alùsùnà wàlìjàmá àwa gbà wípé wáàyí sẹ́ńpẹ̀ ní revelation tí máa sọ̀kalẹ̀ fún àwọn ànẹ́bí ọlọ́run tí jìbìrìlù máa ń mú wá bá ànẹ́bí kọ̀ọ̀kan àwa gbà wípé lọ́gán tànẹ́bí ti kú wáàyí yẹn ti sọ́ọ̀bù alukurani sì ni òpin tíra wáàyí láyé gbàgbọ́ tiwa nìyẹn o lọ́dọ̀ àwọn sùfẹ́ ń tọ̀rí kọ̀ wọ́n ní rárá bẹ́ẹ̀ kọ́ wọ́n ní wáàyí ó sì ń tẹ̀ wájú lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí àwọn àfáà kọ̀ọ̀kan sì ń tẹ́wọ́ gba wáàyí irú wọn ni Muhammadu Bikiri Asidiki tó sọ wípé Ọlọ́run fóun ní wáàyí ni o alukurani hmm. wáàyí sọ̀rọ̀tòlè pàtì sorry Muhammadu Bikiri Asidiki Ọlọ́run fóun ní wáàyí sọ̀rọ̀tòlè pàtì bákan náà àkídà wa alùsùnà wọ̀lìjàmá òun ni wípé ẹnikẹ́ni tó bá sọ wípé òun lè tọ ojú ọ̀nà míì yàtọ̀ sí ojú ọ̀nà tánàbí mú wá pé òun lẹ́tọ̀ọ́ láti jáde kóònù ṣẹ̀rí ànábì kóun wá bọ́ sí ojú ọ̀nà míì láti fi ṣẹ̀sìn àwa gbà kó ti di kèfèrí lọ́dọ̀ àwọn Súfì ó ń tọ̀rí kọ̀ àwọn gbà wípé àwọn ṣéwù wọ́n lè tọ ojú ọ̀nà míì ojú ọ̀nà míì tí wọ́n lè tọ̀ o ni wọ́n ń pè ní hakíkọ̀ àwa ń lo sẹ̀ríà àwọn lo hakíkọ̀ lábẹ́ hakíkọ̀ yìí ibẹ̀ ni wọ́n ti máa sọ ìmọ̀ bàtì ní ibẹ̀ ni wọ́n ni wọ́n ti máa sọ hakíkọ̀ ni wọ́n ti máa sọ ìmọ̀ bàtì ní ni wọ́n ti máa sọ so àwa alùsùn àwàlùjàmáà àwa gbà wípé o ò lè tọ ọ̀nà míì láti fi rí ìyọ̀nú ọlọ́run nínú ìsìláàmù àfi ojú ọ̀nà ànábìwá muhammadu nìkan sọ ọ́ kò sẹ́nì kankan tó ní exception bẹ́ẹ̀ but lọ́dọ̀ àwọn oṣù fi ń tọ̀rí kọ́ wọ́n ní àwọn àáfàá kan ní exception oní ọ̀lú sì tí wọ́n lọ síbi wípé kẹ́ máa sọ pé ṣéèkù tọ̀rí kọ̀ ṣéèkù tọ̀rí kọ̀ pé lágbájá báyìí o ojú ọ̀nà tiẹ̀ tó dálẹ̀ rí o ẹ̀fìn yẹn náà kún o tàmẹ̀dùn báyìí o ojú ọ̀nà tiẹ̀ tó fi ilẹ̀ rí o ẹ̀fìn tiẹ̀ náà kún o ní tó sì wọn lọ síbẹ̀ yẹn nìyẹn sẹ́ni pé àjọ sí lójú ọ̀nà kan náà àwa dóńdó wípé ẹnìkan kò lè fi ojú ọ̀nà míì rọ́pò tànẹ́bì tàbí kó fi kún un àlàyé ojú ọ̀nà ànẹ́bì ló lè ṣe o gbọ́dọ̀ gbé ojú ọ̀nà tiẹ̀ sílẹ̀ àwọn dóńdó wípé no àwọn àbá àtàwọn wọ́n lè dá ní ojú ọ̀nà tiwọn lọ́tọ̀ lábẹ́ ìmọ̀ bàtìní lábẹ́ àkíkọ́ nínú àkídà wa súnà wàlìjàmá ò ní wípé nínú àwọn èèyàn ẹni tó lóore jùlọ làwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn náà àwọn sàdé ànábì kọ̀ọ̀kan lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn nínú sẹ́ńtírì tó tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tó tẹ̀lé sẹ́ńtírì yẹn títí títí títí tí débi tó máa pín sí. lọ́dọ̀ àwọn oníṣúfí òǹtọ̀rí kọ̀ àwọn gbà wípé àwọn ṣéwù kan ń bẹ tí wọ́n lápọ́nlé tí wọ́n lọ́lá ju àwọn ànábì ọlọ́run lọ. ok tí wọ́n lọ́lá ju àwọn ànábì ọlọ́run lọ ṣẹ́ni pé àjọ sí lójú ọ̀nà kan náà nù àwọn sọ wípé àwọn ànábì ọlọ́run ni wọ́n lọ́lá jù nínú gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé ẹ̀yin sọ pé àwọn ṣéwù yín kan ń bẹ tí wọ́n lọ́lá ju àwọn ànábì ọlọ́run lọ bákan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá à mú wá nínú àdìọ́kàn àwa lùsùnà wàlìjàmá à òní wípé iṣẹ́ olóore kan ládá tó bá ń bẹ ń bẹ ní pàtó òdiwọ̀n ládá náà ní pàtó ìkọ̀kọ̀ ni aláwò kìí sì fi hàn ẹnìkan àti ànábì rẹ̀ nìkan sọ lẹ́nu ànábì láti gbọ́ ìkéde òdiwọ̀n ládá tí ń bẹ fún iṣẹ́ ládá àti bó ṣe tó lọ́dọ̀ àwọn onísúfí lọ́dọ̀ àwọn onísúfí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àwọn onísúfí ń tọ̀rí kọ̀ fún ara wọn ní wọ́n bu ládá fún àwọn iṣẹ́ tí wọ́n dálẹ̀ lóbi gá sí pé sàràtù lè fásì wọ́n lọ́dọ́gba sí àlùkùránì nígbà ẹgbẹ̀rún mẹ́fà sàràtù sádìkì wọ́n ní ó ní ládá ní ten thousand times ju ti èyí tí ju ìrun kíkí lọ ju ìrun kíkí lọ so ṣe rí pé àjọ Sydney on the same page ok nínú àkídà àwárí sunna wàlìjàmá òun ni wípé ànábìwá Muhammadu kò ti kú wọ́n ti sin kò sì ní jáde kó nù sàárè rẹ̀ ibẹ̀ ló wà tí ó ti máa dáhùn sálámà fún àwọn tó bá sálámà sí i kò sì ní jáde kó nu sàárè rẹ̀ kó dọjọ́ àjíǹde òkè kò ní jáde pẹ̀lú ẹ̀mí kò ní jáde pẹ̀lú ara ẹnìkan kò sì ní rí i lójú títì níbi kankan lẹ́yìn ikú rẹ̀ lọ́dọ̀ àwọn onísúfì tọ̀ríkọ̀ àwọn gbà wípé ànẹ́bìtẹ́ rí yẹn o kò kú o ó sùn ní o afẹ́fẹ́ ló ń bá ṣiṣẹ́ o ó ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ ni o ó sì ń bá àwọn sọ̀rọ̀ ìdí nìyẹn tí mo fi pe ìgbàgbọ́ wọn yìí ní ìgbàgbọ́ asùnmákù bá fẹ́fẹ́ ṣiṣẹ́ gbèrò wá asùnmákù bá fẹ́fẹ́ ṣiṣẹ́ gbèrò wá wọn lànà bí òkú wọ́n ló sùn ni wọ́n ní sì máa ń gbé ìlú wá bá wọn anywhere anytime. ìgbàgbọ́ àwa àrùsùnà ni wípé ànábì muhammadu àlérí mọ́ lójú ayé àlérí mọ́ lójú ayé lẹ́nìwẹ̀ẹ́ lọ́sàn-án ni o àbí lóru ṣùgbọ́n ó ṣeé ṣe kíyàn lálàá kó rà ànábì muhammad sallallahu alaihi wasallam ẹ̀ ń bá lálàá rà ànábì muhammadu tọ́bágá ti pé lòdòdó lórí ànábì o lójú oorun o bó ṣe rí ńgbà tí ń bẹ láyé lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ náà ni ó rí kò ní sí yàtọ̀ bẹ́ẹ̀ kò ní darúgbó sí kò sì ní kéré sí kò sì ní sọ̀rọ̀ kan fún ọ tí ó takú ọ̀rọ̀ tó fi sọ lójú ayé rẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfí wọ́n ní àtọ́jú oorun àtọ́jú ayé làwọn ti máa ń rí ànábì àwọn àtànábì sì máa ń ṣe àwọn àtàlébì mẹ́jọ ṣe kí ni o wọ́n jọ máa ń ṣe mítìnì irú ṣé ó ti dání àìmọye mítìnì lọ́ba nàbí ṣe irú mẹ́ta gulam ahmadu tó dá amadíyà sílẹ̀ àìmọye mítìnì lọ́ba nàbí ṣe lójú ayé lójú ayé so a gbọ́dọ̀ máa dá alùsùn náà yàtọ̀ sí alùsùn fi onítọ̀ríkọ̀. now nígbà tí àwọn ìyàtọ̀ ìwà wà láàrin àwa àti àwọn onísúfíọ́ntọ̀rí kọ̀ tí àwọn sàràfíyùn tí wọ́n ń sọ wípé àsòfíyà zátù tọ̀rí kọ́ gẹ́rùlì islam tí wọ́n ń sọ wípé súfíọ́ntọ̀rí kọ́ o ó yàtọ̀ sí ìsìláàmù o wàhánà alàsùfíyà zátàtọ̀rí ikọ̀ mọ̀tẹ̀dẹ̀hún tí wọ́n tún sọ pé àwọn onísúfí ń tọ̀ níkọ̀ yìí o alùbídíà ni wọ́n wọ́n ṣe alùsúnà o kọ́rìjúnà anìlì islam kọ́rìjún anìlì islam tí wọ́n fi wá ń sọ wípé wọ́n ti jáde kúrò nínú islam o sheikh zikula ṣàtìlì ohun tí wọ́n sọ yìí ṣé àsọjù wà bẹ́ẹ̀ ni ẹ wá ní ìmọ̀ gidi ò sọ bẹ́ẹ̀ ẹni mọ̀ gidi ò sọ bẹ́ẹ̀ kí lẹ gbà lérò pẹ̀lú ìmọ̀ gidi kí lẹ gbà lérò pẹ̀lú ìmọ̀ gidi ṣe ok ẹ jẹ́ bí léèrè àwọn béèrè kí ni ìmọ̀ gidi sọ I'm putting it to shape zikiru láì ṣáfihìn àtẹnikẹ́ni tó bá fẹ́ dá sí nínú yín. torí pé kìí ṣerú sheikh zikulẹ̀ ṣàfihàn nìkan ní sọrú ọ̀rọ̀ ẹ̀yin míì náà ń sọ ẹ̀yin míì náà ń sọ ọkàn gà sí pé àwọn ni mo kọ́kọ́ gbámú ni. tí wọ́n ń kẹ́dùn súfí àwọn súfí ó ń tọ̀rí kọ́ so gbogbo ẹ̀yin apá ayé o gbogbo ẹ̀yin olùmọ̀ apá àzìkúlẹ̀tà fi sọ pé ìmọ̀ gidi kọ́ ni ó sọ pé àwọn súfí ó ń tọ̀rí kọ́ o pé wọ́n ṣe àlùsùn náà wọ́n ní kìí ṣe mọ̀gìrì ló sọ bẹ́ẹ̀ wọ́n ní kìí ṣe mọ̀gìrì ló sọ pé oníbídíà ni àwọn ń tọ̀rí kọ̀ àwọn ń súfì gbogbo ẹ̀yin àfa ẹ wá dákun ẹ bá mi bẹ àfa zèkì lẹ́sàfì kí wọ́n bá mi dáhùn kí ni mọ̀gìrì sọ nípa àwọn nǹkan tí mo fẹ́ bi wọ́n léèrè question number one kí ni mọ̀gìrì sọ nípa ẹni tó bá nígbàgbọ́ wípé ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ ọ̀kan náà jọ ni wọ́n. anta anta lùkúlù wà wàbíkà wa wà ẹ̀lẹ́kà lùkúlù wà kúlù lùkúlì kí ni ìgbà kí ni ìmọ̀ òdodo ìmọ̀ gidi ẹ̀gẹ́lódé yín kí ni ìmọ̀ gidi sọ nípa ẹni tó bá sọ wípé ọlọ́run ọba o anta huwa wàhánà anta kí ni ìmọ̀ sọ pé irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ẹni tó bá pe ọlọ́run ní ẹ̀dá tó pe ẹ̀dá ní ọlọ́run kí ni ìmọ̀ gidi sọ nípa irú ẹni bẹ́ẹ̀ sópo onítọ̀ ní mùsùlùmí ni àbópè ní kèfèrí ṣé zikiro láì ṣáfìyè ẹ bá ní dáhùn rẹ o ẹni mọ̀ gidi kọ́ ló sọ táwọn sàlàfì yìí ń sọ yẹn ẹ wàá bá wa dáhùn àwọn ìbéèrè wọ̀nyí kí ni ìmọ̀ gidi sọ nípa ẹni tó sọ pé ṣéèpù dírẹ́sà fi ó ọlọ́ọ̀ni ọ́ ọlọ́ọ̀ni ọ́ nìwọ náà kí ni ìmọ̀ gidi sọ nípa irú ẹni bẹ́ẹ̀ a ti kú onímọ̀ yẹ̀bùyẹ̀bù báyìí a ti bọ́ sí lẹ́rù mustawa ìmọ̀ gidi a bọ́ sí mustawa ìmọ̀ gidi sheikh zikulẹ̀ shafi kí ni ìmọ̀ gidi sọ nípa ẹni tí wípé gbogbo ń tẹ̀rí ìpátá ọlọ́run ni lóókọ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ láwòrán ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe ọlọ́run lójó jẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ fóònù ọlọ́run ní jẹ́ fáànù ọlọ́run ní jẹ́ ilé ọlọ́run jẹ́ ènìyàn ọlọ́run jẹ́ jẹ́ Allah ò ní jẹ́ ilẹ̀ Allah ò ní jẹ́ afẹ́fẹ́ ẹ́n Allah ò ní jẹ́ igá Allah ò ní jẹ́ ìtọ̀ Allah ò ní jẹ́ ẹlẹ́dẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ àfa dèbìrẹ́ ṣàfi kí ni ìmọ̀ gidi sọ nípa onítọ̀hún àlùkùwà mùsùlùmù àwòkáàpẹ̀rù second question sir. kí ni mọ̀gidi sọ nípa ẹni tó bá sọ pé ògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ tó ló kọ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìrísí ògún ìrísí aláòsì ni sango olójú orógbó ṣàngó olójú orógbó ọ̀kọ̀yà ẹ ń bá sọ wípé ṣàngó tẹ́ gbọ́ yẹn o ọ̀kan ló kọ́ aláòdì ń jẹ́ bẹ́ẹ̀ bí ṣàngó ṣe rí rádaràdá tó ní aláò náà ni. ṣé mùsùlùmí ló sọ lọ́dọ̀ ti yín àbí rẹ̀ o ìbéèrè kẹta kí ni sọ nípa ẹni tó bá sọ pé àlìwáhàyú láàyè nǹkan ti hù mìíràn sàmà kí ni sọ nípa ẹni tó bá sọ pé wáàyí ń wá bá tó ní kò tí tó níwà yìí yẹn yóò mọ̀ wá bẹ́ẹ̀ yóò mọ̀ lọ bẹ́ẹ̀ ìlàlẹ̀ abad títí láíláí àti títí láíláí kí ni ìmọ̀ gidi sọ nípa rẹ̀ níbẹ̀ ipò wo ló wà ẹ̀rẹ́ ti àbú mùkútàzà fákọ́pí o tí wọ́n pa o nítorí kó sọ pé wà yóò stọ́ọ̀pù o kí ni ìmọ̀ gidi ti ń sọ fún yín lórí pé ẹ bá sọ pé wáàyí tún wá lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. sheikh wa zikirẹ́ ṣàfi ẹni mọ̀ gidi ò sọ táwọn sàlàfí yìí ń sọ yẹn kí ni mọ̀ gidi sọ fún yín nípa ẹni tó gbà wípé òun tún lè gbé ojú ọ̀nà míì wá yàtọ̀ sí ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó mọ̀ ọ̀nà yẹn ní àkíkọ̀ tàbí kó máa pè ní ilimu libaati ní ilimu libaati ní. kí ni ìmọ̀ gidi sọ nípa àkíkọ̀ àti ilimu baati ní fásọ sẹ̀ríà. sheikh zikule ṣàbí nínú òbéèrè tẹ́ẹ̀bà wa dáhùn ẹ máa kọ́ lẹ́ o òun ni pé kí ni ìmọ̀ sọ. So, nípa pé ẹni tó bá gbà wípé àwọn ṣéwù kan wọ́n bẹ́tà àwọn ànábì ọlọ́run kí ni mọ̀gidi sọ nípa bẹ́ẹ̀ kí ni mọ̀gidi sọ fún wa nípa ẹni tó bá sọ pé àwọn ṣéwù kan bẹ́ o tó ga sí pé lókè àwọn ànábì ọlọ́run ni wọ́n wà wọ́n lápọ̀nlé ju àwọn ànábì ọlọ́run wọ́n lọ́lá ju àwọn ànábì ọlọ́run lọ kí ni ìmọ̀ gidi sọ fún wa nípa irú àwọn bẹ́ẹ̀. sheikh kí ni sọ fún wa nípa ẹni tó bá sọ pé aṣọ táwọn tẹ́lẹ̀ yìí o àwọn fi ń gbàlejò àlejò Muhammadu ni o àti àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kí ni ìmọ̀ gidi sọ fún wa nípa irú ẹni bẹ́ẹ̀ àtẹni tó sọ wípé ànẹ́bì ń rìn káàkiri níbi tó ti ń rìn káàkiri oníṣẹ́ òtìjáde ti pàdé rẹ̀ tó ti fún lọ́wọ́ ó ní bọ̀bọ́ ìdí ń jẹ́ eh, bọ̀bọ́ Mirza Ghulam Ahmadu Kọ̀díyálì lòun náà ti pàdé ànẹ́bì ni ó ti ó ti fún ní ọwọ́ pé kò náà dá màdíyà sílẹ̀ kí ni ìmọ̀ gidi sọ nípa ẹni tó nígbàgbọ́ sí pé ànẹ́bì ò ó ń bẹ láyé ó ń rìn káàkiri ayé àmọ́ lójú àwọn tó ń rí ni ẹni tí ó bá rí yóò jọmọ lẹ́yìn tí ó ti dà ní yóò jò ń súfì tọ̀rí kọ̀ kí ni mọ̀gírí sọ fún wa níparú ẹni bẹ́ẹ̀ ẹ sì dákọ̀ ìmọ̀gírí fà á báwọn pé ìmọ̀gírí ò sọ bẹ́ẹ̀ kí wá ní mọ̀gírí sọ ìmọ̀gírí tẹ́yìn mọ̀ yẹn tẹ́ ní ò bẹ́ẹ̀ o kí ni mọ̀gírí sọ nípa àwọn kọ́tà àkàlẹ́ yìí gbogbo ayé retí yín o sheikh zikilẹ ṣàfihàn ẹ wá sọ nǹkan tí mọ̀ gidi sọ fáyé ká tó tẹ́ ẹ wà ká tó tẹ́ ẹ wà gidi sọ fáyé ẹ wá bọ́ tẹ́ wá sọ ẹni mọ̀ gidi ò sọ yẹn lè sọ gidi ò sọ yẹn gidi ò sọ kí ni ẹ jẹ́ àtún ọ̀rọ̀ yín ní káńpẹ̀ ní sàlàfíà mú lọ́wọ́ wọn national police ẹ̀dí wọn wọn ọ̀rẹ́ gbọ́ tí ń jẹ́ sórí wọ́n máa sọ pé kò sí mùsùlùmù ni. kódà nínú wọn tó fi ẹ̀sọ́ wò sí pílọ̀tì dọ́là. ìpín lọ́dọ̀ àwọn tálábí ọ̀gọ́rọ̀ ni pé sóbìrì tàbí èdè náà ni tẹ̀lé. You must be the correct one. Ohun tí Màgídí sọ fún wa lórí àwọn nǹkan tí mo put before you. Ṣé ẹ wàá sọ fáyé o? Ohun tí Màgídí sọ fún wa. Kò ní dìkì repeat ara ní mọ́ torí kó ti wà recorded. So ẹ mọ̀ ní òkè lọ́dọ̀ ara yín. Ohun tí Màgídí sọ fún wa ẹ wá sọ fáyé tí ó sún fi ó fi jẹ́ mùsùlùmí tí ó fi jẹ́ àlùsùn náà. ẹ wá máa wò ó àwọn sàlàfíyò tí wọ́n rìfà sí yìí lóde òní yìí tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ yìí wọn sọ tẹ́nìkan ò sọrú ẹ̀ o wọn sọ nǹkan tẹ́nìkan ò sọrú ẹ̀ o àwọn sàlàfì yóò ní nowadays ohun tí wọ́n sọ nípa àwọn súfì jẹ́ wọn kìí ṣe pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n sọrú ẹ̀ o láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti làwọn kan ti dìde against àwọn súfì o. tí wọ́n ní súfì o kìí sára ẹ̀sìn wa ẹ̀yin náà sì kà bọ́ọ̀ta nínú tíra ibùdó tèmíyà ẹja gbọ́ bẹ́ẹ̀ sì kà á. lórí ìdàpọ̀ nǹkan tèmi arábálẹ̀ ìjáde ìjọ àlọ́wọ́ tàbí tẹ́mi ìjáde ọ̀kàlà kókó ọlọ́wọ́ alágbé àdàsọ òwò. tí gbogbo wa tá a dé nínú ìmàlẹ́ ní ìdájọ́ mọ́ kí o pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ti ń yà ẹ̀ sọ̀rọ̀ abájọ́ lé lórí ẹ̀kú sí wàhálà kankan. bàbá ti ń tó yẹn jú ẹ tí a bá wo bàtà wọn yẹn láti bí láti bí yìí sí kò gbé.

àti ẹnu ọdí ó kù lórí sófì láàmú ní láàrin àwọn èrè ìjọ fúnra wọn fúnra wọn àwọn ọmọ tí wọn kò kò lè lórí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn àpẹẹrẹ náà jẹ wá ní iye sófì wò ẹnu ọdí ó kò lè lórí. Bàbá ní ìgbé ìtọ́jú ìṣẹ̀yẹ. Ọkùnrin tí ó yà ó ní àwọn àpẹẹrẹ àwọn mùsùlùmí tẹ́ máa yẹ nǹkan wò lórí ọ̀rọ̀ sófì wọ́n fà mara wọn lọ́tò pọ̀. ó ní pàtó ìbátan ó láyé àwọn èèyàn lámùú ti ayé àwọn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn lórí láyé àwọn àgbà lámùú ti sòfin yẹ pàtó sọ̀wọ́ tí wọ́n wé náà àdéhùn sófin yẹ sọ̀wọ́ ọkọ ọdún wọn ló gbé inú òun mú tẹ̀lé pa aládàáda ẹ̀ fún sófin òun àwọn ọmọ rẹ̀ yóò ṣe sùnà àti ló sùnà o. Bó ṣe ní àwọn sọ̀rọ̀ yóò ṣe lọ́gbọ̀n ọdún méje sẹ́yìn o. Àwọn tá ń bẹ́nu àwọn èèyàn àwọn àbá tí a ní àwọn oníṣòwò fún ìmọ̀ ẹ̀jẹ̀ fún wọn. Alábàáṣẹ́ alẹ́ tí wọ́n sọ ìdúró ẹni sùnà ẹ̀jẹ̀ ìkúló sùnà. Ẹ máa gbọ́ iná láyìíká wáyé. Ẹ tọ kan nìyẹn. tọ́ ṣẹ́rí ẹ ti á fẹ́ sọ àwọn sàlàfì yìí nòde òní lẹ́nu ń gbò gá sí wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn kan ti sọ bẹ́ẹ̀ rí láti bẹ̀rẹ̀ pẹ̀ wípé àwọn oṣù fi wọ́n ní o mọ̀tẹ̀dẹ̀hún ni wọ́n kọ̀ọ̀rìjú na anil islam kọ̀ọ̀rìjú na anisunna kọ̀ọ̀rìjú na anil islam ẹ má sọ àwọn sáláfí lẹ́nu náà ẹ má sọ wọn lẹ́nu ohun tí ẹni wọ́n sọ yìí wọ́n ti sọ síwájú káwọn tòní tó dé látàkọ ti gbà lórí súfí kéèké sára ẹ̀sìn wa tó ti yé tọ̀ ẹ̀sìn wa ń ṣe èèmọ̀ nígbà tí ọ̀rọ̀ tó yí àwọn ẹni ìṣáájú ti sọ. So tẹ̀tú wa ń gbọ́ ní ìsìn ẹ wá ń ṣe èèmọ̀ ẹ ní láti ṣe èèmọ̀ náà ẹ ní ìdí kẹ́ ẹ ṣe ok ọ̀rọ̀ tẹ wá kà yìí ẹ kà nínú tíra ni rahimahullah àìbẹ́ẹ̀kọ́ tọ́ ọ̀rọ̀ yẹn ó tún tẹ̀ wájú ẹ̀jẹ̀ wa gbọ́ abala yòókù káwo nǹkan tí ibùnú sọ káfíwá mọ èsì táwà fún àti bàbá.

الدعوة أنهم أول الخلق أول أداء الأجل فإذا ما تسسوني كسرين ọgbọ́n sórí òlè ọ̀dọ̀ bákan náà wọ́n ní ẹnu ọdún kọjá là pé ànáwó akẹ́mọ́lò nílàmbíà táwọn oníṣòwò fi pẹ́ ju àwọn àtàbí ọlọ́ǹgà lọ wọ́n mọ̀ ó fi pé ọba àpárẹ̀ ní wákìlá ṣọ́ọ̀fẹ́ àlùmú wọ́n lé kìnnìkì jábàlá kìnnì abúlá kìnnì bá sọ̀tì o àwọn eléyìí o rẹ̀ ní mọ́ọ̀sì kò sí nǹkan dànù wọn. wọ́n tó sí nǹkan dànù wọn méjèèjì. àti ẹni òbí ló fi rárá rárá tí ládàá dálé ni wọ́n àwọn tí wọ́n ní ọ̀kadì sórí kọ̀rọ̀nà lọ bàbá náà ní méjì ẹsẹ̀ ní. bàbá yóò wá sọ wá ìtọ́jú bá nù bàbá sọ̀rọ̀ ní pé àyà òun ṣẹlẹ̀ ló àdìlà táwọn onítúndà ń wú yìí ó dògbò ẹni náà làwọn náà nínú ìgbọ́dọ̀ tó ọba lẹ́nu. làwọn iṣẹ́ àgbà bẹ́ẹ̀ wò ìnáyà ìtọ́ ẹgbẹ́ bí àwọn míì náà nú àjá tẹ̀lé lánàá tábà ń sọ ọmọ ìlíkíyà àwọn ṣàfíyà àwọn ànágbà àwọn àlàníyà lọ̀ríyà gbogbo ọdún náà gbìyànjú láti tẹ́lọ lọ́rùn ni báwọn yẹn ti gbìyànjú láwọn tó náà gbìyànjú. ọba tó máa bí ìhìn sáàbì ru àyùkọ́ ìgbà bí a bá mi ṣe ìṣe àdéhìí ọba nínú àwọn ẹ̀sùn fi olùgbégbé olùkọ́lẹ̀ sọ́wájú olùsúnmọ́ náà pẹ́kípẹ́kí lábẹ́ अपने ẹ̀ torí díẹ̀ ọ̀rọ̀ tá a mẹ́nu pọ̀tọ́sùn ti ní à kó lè mo kàn yọ díẹ̀ jáde ń bẹ̀ àwọn kẹ̀yìn máa ń kàn gbogbo ọ̀rọ̀ yẹn pátá wà bẹ̀ débi jáde ní ẹgbẹ́ táwọn tó yẹ máa ṣe ń nà ń fò lórí omi òun ti kan ó ní ìgbẹ́ bá rí kankan tó ń bọ̀ lórí ó yẹ gbé lérí òṣùwọ̀n ṣẹ̀ríà. Tó ṣe déédéé tó ṣe déédéé. Tọ́ tó ṣe déédéé rẹ̀ tí ó bá ṣe déédéé rẹ̀ dá padà tó bá ṣe déédéé rẹ̀ kẹ́ ẹ gbà á. <laughs> Ṣéèkù Ziku Láì Ṣáfìrín ọlọ́run bá mi ṣe àlékún dáadáa yín. Ẹ gbìyànjú gan o. ẹ mọ àyọkà ayọ jáde láti inú tírà àwọn àfáà ẹ mọ jáde láti inú àwọn ṣe rí tí àti ṣékù wá kà yìí masha allah wọn kà á o àwà àtúnkà àtúnkà àtúnkà àtúnkà hmm, katunka ń. ni ó jà gbọ́ yí dáadáa torí báwọn ti kàáhùn ó fẹ́ jọ wọ̀ǹdọ̀rùkú ẹ̀wọ̀n tó ń pè ní wọ̀ǹdọ̀rùkú ó fẹ́ jọ wọ̀ǹdọ̀rùkú ẹ̀ fẹ́ jọ wọ̀ǹdọ̀rùkú ìka táwọn ó ka ẹ̀ ní ìsìn ìka ìná straight ẹ̀ máa straight wà àwọn tó àwọn tó fẹ́ ṣe wọ̀ǹdọ̀rùkú bẹ́ẹ̀ nínú ìtàwọn túmọ̀ wọn àwọn wà á nà street á nà street dáadáa á nà street dáadáa bísímìlà ẹ máa kà á lọ báyìí sẹ́rẹ̀ tí wọ́n kà yẹn àárín nínú bisalatun fi asòfíà wọ́ọ̀lì kòkòrò sọ́fúwà karùn-ún àbámẹ́ bisalatun fi asòfíà wọ́ọ̀lì kòkòrò sọ́fúwà karùn-ún àbàmbẹ̀. bákan náà bákan náà a tún bá nínú màjùmú àlìfàtàwà màjùmú àlìfàtàwà eléyìí tí dárùlìwà fáà tẹ̀ jáde ẹni tó ṣe iṣẹ́ lórí tàkìpù ẹ̀ ní anwar alibaz awarika ní jísù eleven take seventeen sí take nineteen the same àyọkà yìí là ń sọ yìí o ó wà lórí sálà fi sòfíyà wal fuqara ó tún wà nínú mọ̀júmú alifatawa ti dárúlìwàfà jùsù eleven take seventeen sí nineteen ó tún wá wà nínú mọ̀jùmúù lè fàtáwà ti mùjámáù alimọ́lìkù fahad mọ̀jùmúù alifàtáwà ti mùjámáù alimọ́lìkù fahad ní jùzí 176 ojú ewé 14 sí 16 ojú ewé 14 sí 16 àwọn àyè mẹ́ta tá a ti rí àyọkàyẹkà nìyẹn the same content ọ̀yà Sheikhul Islam Ibn Taymiyyah ń sọ pé wàlẹ̀ ajílìmọ̀ wakọ̀ à fi kẹfìrí mímíhùn ìmà kàkíní ní kíkà ọmọ primary school ni o tẹ̀sígbọ́ wàlẹ̀ ajílìmọ̀ wakọ̀ à nítorí ohun tó ṣẹlẹ̀ fi kẹfìrí mínímù sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onísúfí wúmú yẹn ń sẹ́rí lọ báwọn onísúfí wàlẹ̀ àjìlìmọ̀ wákọ̀ á nítorí ohun tó ṣẹlẹ̀ fi kẹfìrí sí ọ̀pọ̀lọpọ̀ mínìhùn nínú àwọn onísúfí mínàlè ìṣtìhàd látara ìsapá sójú ọ̀nà ẹ̀sìn ìsapá sójú ọ̀nà ẹ̀sìn ìsakitiyan bóyá ìgbìyànjú lórí náfìlà lórí ààwẹ̀ lórí tàhájúdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàtànáàzò òfin yìí àti látara ohun tó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn tí ó di awuyewuye tó di ìfàǹfà tí ìfàǹfà wáyé lórí ẹ̀ torí pé ní Basirọ tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ táwọn èèyàn tí wọ́n ń tí wọ́n ń fòrú ẹ̀mí ara wọn lórí náfìlà lórí tìláwà ó di wípé tí wọ́n bá ń kírun lọ́wọ́ wọ́n máa sun àwọn ẹkún kan tí ò nọ́mà tẹ́ máa ń kírun lọ́wọ́ ẹlòmíì ó dákú tẹ́ máa ń kírun lọ́wọ́ ẹlòmíì ó máa gbọ̀n girigirigirigirigirigiri ní gbígbọ̀n tó kọjá ìfaradà ẹlòmíì yóò máa làágùn wàáwàáwàá bígbà tó bá fi àgbo bá gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí it brought about a serious argument wọ̀tánà zọ̀fì ó di wàhálà ó di táwọn èèyàn fà pé sí ah, ah, báwọn sàbẹ̀ ṣe máa ṣeré àwọn sàbẹ̀ ṣe báyìí àwọn sàbẹ̀ gan súnmọ́ nẹ́bí jù wá lọ ó di ágúmẹ́ǹtì àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ táwọn tí ń pera wọn ní súnfí ní bátúrọ̀ ó di wàhálà tí wọ́n ń fà nínú ìlú tanaza annasu fi tariqihim làwọn èèyàn torí tó ṣẹlẹ̀ yìí làwọn èèyàn fi wá wọ́n fi wá wọ́n fi wá ṣe ìfàǹfà nípa ojú ọ̀nà wọn pé àá ẹ̀yìn súpì yìí ọ̀rọ̀ yìí ọgbẹ̀nu tán o fàtọ́ ìfàtùn fàtọ́ ìfàtùn zamat asòfíà wọ́n tasọ̀ wùfà nígbà náà lọ́hùn igun kan wọ́n bu ẹnu àbùkù lu sùfíyà àti tàsọ́wùfù yálà ó pé tó ń ṣe ní sùfíyà ni o yálà ó pé ní tàsọ́wùfù ni o wọ́n bu ẹnu àbùkù lù ú wàkọ́ọ̀lù wọ́n sì sọ pé ìnáhùn mọ̀tẹ́dì àwọn òun sáwọn oṣùfì àbáwọn tàsọ́wùfì oníbíbíà ni wọ́n gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ẹ̀sìn ọ̀ràn wọn báyìí kọ̀ọ̀rìjúùnà ánìsùnà àwọn eléyìí ti jáde kúrò nínú súnà àwọn kan sọ bẹ́ẹ̀ ìyẹn ni ọ̀rọ̀ tí àwọn sàlàfí yóò ń sọ lóde òní nípa wọn wọnúkìlá à ń tọ́ ìfàtìn mínàlì àìmọ̀fì ìzáàlìkà wọ́n rí wọnúkìlá àtúngbàwá à ń tọ́ ìfàtìn mínàlì láti ọ̀dọ̀ àwọn igun kan nínú àwọn aṣíwájú ẹ̀sìn fún wa fi dáàlíkà àmìnàlìkàlá irú ọ̀rọ̀ yẹn a tún gbà wá lọ́dọ̀ tiwọn náà kìí kàn sí ọ̀rọ̀ táwọn kan ń sọ lásán mọ́hùwà màárùfún ní tó ga sí pé a ọ̀rọ̀ tá mọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ ni wàtẹ̀bí àhún àlàzáàlìkà tọ̀wá ìfù mìtálì ìfikì mọ́nìkálàm kódà nígbà táwọn àyímà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tán àwọn kan nínú àwọn aṣíwájú tí wọ́n jó ní fíkíù tí wọ́n jẹ́ àwọn àfáà sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn náà tẹ̀lé wọn bẹ́ẹ̀ wọn làwọn sùúfì tẹ́ rí yẹn o mo tẹ̀dí ó ní wọn o kọ̀ọ̀rì jù náà á ní sùnà. wàtọ́ ìfàtùn tẹ̀wá igun kan gọ́là ti fi ìhì igun yẹn àwọn wá jẹ́ igun tó tayọ ẹnu àlà lórí wọn igun kan sẹ́rígun àkọ́kọ́ yẹn ni àwọn antisufi àwọn igun antisufi nìyẹn wàtọ́ ìfàtún gọ́là ti fi ìhì sẹ́wárí igun míì òun ni igun prosufi àwọn eléyìí ó ń súnfí làwọn ó ń súnfí ni àwọn ti wọn wọ́n dà á ò ànáhùn áfùdọ̀lù lẹ́kọ̀ọ́lìkì àwọn yẹn ni wọ́n ń kílèmù wípé ṣé ẹ láwọn ń súnfí o àwọn ni the best creation àwọn ni ẹ̀dá tó dáa jù láyé àkèmọ́lùhùn àwọn ni wọ́n sì pé jù láyé bá àdàlẹ̀ àǹbìyà lẹ́yìn àwọn ànábì ọlọ́run o àwọn oníṣúfí ló kàn hmm. wà náà dé tẹ̀sírí pé àwọn prosufi lélẹ́yìí àwọn antisufi làkọ́kọ́ àwọn prosufi làwọn eléyìí so àwọn prosufi àwọn kílèmù wípé lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn onísufi ló kàn tọ́ ìmáàmù wa fẹ́ sọ̀rọ̀ báyìí o ìmáàmù wa ṣẹ́kọ̀lì islam ibùdó tẹ̀míyà ọwá ní wàkúlá tọ́ra fáì áàbì yìí àlè òmùúrí zemimun àbùkù ni ìkíní kejì igun ọ̀rọ̀ yìí o àléébù ni o kìí ṣe nǹkan gidi o ìyẹn ni pé igun àwọn anti wọn làléébù wà ń bẹ igun àwọn pro wọn làléébù wà ń bẹ wasawab èyí tó wá jẹ́ dèdè ọ̀rọ̀ anahum mujtahiduna fi ta'atillahi èyí tó jẹ́ dèdè ọ̀rọ̀ níta wọ́n ń sún fí lásìkò náà ni pé ká sọ pé olùgbìyànjú ni wọ́n níbi títẹ̀lé tọlọ́wọ́n ọba kàmọ́ṣítàhàdà kàmọ́ṣítàhàdà gairuhum min ali ta'atillahi gẹ́gẹ́ bí àwọn míì náà nínú àwọn olùtẹ̀lé tọ́lọ́run ọba náà ṣe ń gbìyànjú fàfihìm asáàbìkù alìmọ̀kọ́rọ̀rọ̀bù ọmọ wà nínú àwọn Súfì tó gbawájú tó jẹ́ nìsúnmọ́ lọ́hùn the hasabi ìṣèhádì yìí lórí òdiwọ̀n ìgbìyànjú rẹ̀ wà fihìm alìmọ̀kẹ́sìdù ó kúkú wà nínú wọn ẹni tó wà níwọ̀ntúnwọ̀nsì ẹlẹ́bi ìhùwà mẹ́tàlélì yẹ̀nìn tó ga sí pé òun náà yóò wà ní ara èrò apá ọ̀tún lọ́jọ́ àlèkìyàmà wà fi kúlè mẹ́nà sèǹfàì ní tẹ̀wárí nínú gúrùpù méjèèjì yìí gúrùpù sábíkù àwọn tó gbáwájú tí wọ́n ṣe àlékún extra iṣẹ́ nínú iṣẹ́ olóore àtàwọn tí wọn ò ṣe àlékún tí wọn sì ṣe ìkéwọ́kúrú ok àwọn ni mùtẹ́sídù àwọn ni mùtẹ́sídù wọ́n wá ní nígun kìíní nígun kejì yìí o mọ́n ọ̀nbẹ nínú wọn mọ́n kọ̀dìyẹ ṣẹ́jìgù ẹni tó gbìyànjú fàyókù tí wù tó sì ṣe mistake wàfi mọ́n yúzí níbù ó wà nínú wọn ẹni tó dẹ́ṣẹ̀ fáyẹ̀ túbù tó sì ronúkúwàdà awúláyẹ̀ túbù tàbí kò tẹ̀ ronúkúwàdà ok so afa ń iwaju afa àfáà ní mílíọ̀nù mùtẹ̀sìbí na ilé yìí ó tún wà nínú wọn o yàtọ̀ sí sábìkù yàtọ̀ sí mùtẹ́sìbù ó tún wá wà nínú wọn o mọ́ni húwà ẹni tó fara sọ́dọ̀ wọn mọ́ni húwà yìí tó sífẹ́ ní ara rẹ̀ á sì ń min alìlì bídàáyín wazandakọ kódà àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n tó ń bídíà àtàwọn sòǹdókò àwọn mùnáfìkì nínú ó wà nínú wọn tí wọ́n ṣe àfitì ara wọn ìsọ́dọ̀ àwọn oníṣúfí walakin ṣùgbọ́n o ìdàlì muhakiki mìtálì tasọ́gbù lọ́dọ̀ àwọn olùtọ́pinpin ọ̀rọ̀ nínú àwọn oníṣúfí láìsú mínihùm wọ́n làwọn yẹn tara tàwọn o kalẹ̀ halaji masala gẹ́gẹ́ bí arákùnrin tẹ́ ń pè ní halaji bí àpẹẹrẹ fàyín akitara masáyé ti tọ̀rí kí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéèwù lójú ọ̀nà tọ̀rí kọ̀ àǹkàrúhù wọ́n takò ó wà àkàràjúhù á lè kì wọ́n sì mú jáde kúrò nínú ojú ọ̀nà tọ̀rí kọ̀ wọ́n ní kì ṣe ara àwọn mísìlú gẹ́gẹ́ bí àfáàwà alijunaid ibùnú muhammed tó jẹ́ sẹ́yìdì tọ́ ìfàsì tó náà jẹ́ olórí igun kan wàgbọ́ èrì yìí àtẹnumíì kama zakada zaalika asheikh abu abdulrahman asalam asulami gẹ́gẹ́ bí sheikh abu abdulrahman asulami ṣe sọ yẹn fi tọ̀bàkọ́ọ̀tì sùfíà nínú tíra tọ̀bàkọ́ọ̀tì sùfíà wàzàkàràhù alhàfíìlù náà sọ ẹni tí í ṣe abubakar alikọsib nínú tí àtọ́pẹ́ ní tàríkù baghdad fahadà asilu tasawuf èyí mà nípìnlẹ̀ tasawuf wo wípé àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ olùgbàwájú àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ olúwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ sì làwọn kan jẹ́ kírímínà tí wọ́n jẹ́ alábòsí láàrin wọn òkè wọ́n ní bí lásìkò yẹn bí yẹn ṣe wà bá nù. fún mọ iná ò bá dàda àlìkà nígbà tó tún wá yá tó tún yá tàṣà àbá wàtánà wà á bẹ́ẹ̀ ni súnfí lọ́ba tó wá pẹ̀ka lọ́ba tó pẹ̀ka lọ́ba tó di oríṣiríṣi àwọ̀sọ́ra ti súnfí yá ni sufi bá tún di kí ni sàlásàtà àsìnáàfì súnfí bá di ìrẹ́ mẹ́ta làbárí súnfí yàtọ̀ lè hakọ́ ìkì súnfí pàápàá àwọn ojúlówó sùfínù sùfíyàtù àlẹ́hàkọ́ìkì àwọn ojúlówó sùfínù àwọn ẹni mò ń pè ní Sufi mujarrad nínú èdè tèmi wà sùfí ìyá àrìzák àti àwọn sùfí aláṣewówó wà sùfí yàtò rọ́tìmì wà sùfí yàtò rọ́tìmì àti àwọn sùfí oní ẹlẹ́rù wèrè bírú àwọn tí wọ́n ń sọ pé ara wọn ni ara wọn nílẹ̀ kan yẹn àwọn ní súfì àrọ́sì nínú tẹ́ pé wọ́n lè kó tẹ̀sùbọ̀ ọgọ́rùn wọ́n lè kó fìlẹ̀ ẹgbẹ̀rún sọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀rí pọ̀rọ̀ súfì ọ̀sà ń wọ́ ni ọ̀sà ń tẹ̀ka ni ọ̀sà ń dàrú ni tọ́ afẹ́sẹ̀ nìkan sọ̀rọ̀ yìí limaz akọ́ra ibùdó tẹ̀míyá wàkìlà tọrọ fáì àdìl òmùbẹ̀mí èyí ti ṣe tí ìmọ̀mù igun méjèèjì yìí o pé àléébù wà ń bẹ o ìyẹn ni pé àwọn tó sọ pé sufi o kọ́ọ̀rì dúnà ánì sunna mọ̀tẹ̀dẹ̀hún ṣéèkù rìsáàbì ó blèmù wọn àwọn tó sọ wípé àwọn tó tún wá jẹ́ pro sufi tí wọ́n sọ pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn sufi ló kàn ṣéèkù rìsáàbì ibùdó tẹ̀míyà ó wọn kí ló fà fi sọ bẹ́ẹ̀ ẹ máa wò. لأن الذين قالوا إنهم مبتدعون خارجون عن السنة torí pé àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wípé oníbídíà ni wọ́n wọ́n ti jáde kó nu súnà kọlu hu aláwádìí ilẹ̀ ọ̀mọ́ọ̀mù pàbídúnù ní kùsùs torí pé àwọn tó wí bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ wọ́n wí jẹ́nẹ́rálì ni wọn ò ṣe àdáyanrí pé àwọn ilé ìrìnnú wọn haifu yẹkun aláwádìí ilẹ̀ kùsùs la aláwádìí ilẹ̀ ọmọ́ọ̀mù torí pé ọ̀rọ̀ wọn nígbà náà lọ́ọ̀ náà ó yẹ kí wọ́n sọ pé àwọn báyìí àwọn báyìí kò yẹ kí wọ́n kó gbogbo wọn pọ̀ lásìkò yẹn li anna fi kàlámì ibùdó tẹ̀mí ànáfsì torí pé nínú ọ̀rọ̀ tí ibùdó tẹ̀mí yà gangan sọ ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wípé wọ́n sọ pé wàkọ̀dì ń tàṣàbà ilayhim tọ̀wá ìfún min alìlì bìdà wàzàǹdàpọ̀ so ọ̀rọ̀ tí bùrù tèmi yà sọ gẹ́gẹ́gẹ́gẹ́ ó jẹ́ ká mọ̀ wípé lásìkò yẹn náà sẹ́ àwọn sòǹdókò àwọn bídíà wọ́n wà lára wọn but àwọn tó wá kọ̀ndẹ́mù wọn wọ́n kọ̀ndẹ́mù wọn in totality wọ́n kọ̀ndẹ́mù wọn in totality ok whereas nígbà náà lọ́hùn àwọn ní súnfì pàápàá ọ̀tọ̀ àwọn ní súnfì yànmọ̀yànmọ̀ tó tó ń tọ̀ níkọ̀ ọ̀tọ̀ wàlí ànàlẹ́dí lẹ́kọ́lù ìnáhùn áfùdọ̀lù lẹ́kọ́líkì wà àkìmọ́lù bàdàn àmìyá àti wípé àwọn tí wọ́n sọ pé àwọn ń súfí o lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn ni ẹ̀dá tó lóore jùlọ ìdá o máa làmìyẹ́kùn fi hasim cotton la àfùdọ̀níyà la àfùdọ̀níyà tàláhùn wà lá àkìmọ́lìyà láàlì àhàdè mínihùn wà láàlì àmọ́sìn ṣẹ̀wárí ìdí sí ibùnú tèmíyà ẹ mẹ́jẹ̀ rọ́ọ̀ṣì wa ìdí tí búrúkẹ̀ níyà fi sọ pé prosúfítà kàyẹ àti antisúfítà kàyẹ pé àwọn méjèèjì ni wọ́n rọ̀ǹkì ok ní ti antisúfì yẹn àwọn kó gbogbo wọn pọ̀ whereas lásìkò yẹn náà wọ́n dá àwọn wèrè inú wọn mọ̀ lọ́tọ̀ wọ́n sì dá àwọn súfì mùjáràdù mọ̀ lọ́tọ̀ sọ ti yé báwọn now ní ti àwọn antisúfì ní ti àwọn prosufi rẹ́dà àwọn tó ń sọ pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn sẹ́wù ló tún lọ́lá jùlọ àwọn ni wọ́n jẹ́ ní àpọ́nlé jùlọ ṣẹ́ẹ́dá àwọn náà o tó jẹ́ kí búnú tèmíyà sọpọ́rọ̀ wọn ò wọlé ni pé àwọn eléyìí wọ́n ń kílèmù tí ò ti ẹ̀fẹ̀ kan sí ohun tí ò ti ẹ̀fẹ̀ kan sí fún ẹnìkan kan nínú wọn ni kò sí fẹ́ẹ̀nì kankan nínú wọn yálà nínú àwọn tó dáa nínú àwọn tó fi ni o àbáwọn tó burú nínú wọn ni o ìyẹn ti ń jẹ́ àbùdọ̀líyà kò tí ẹ̀ wulẹ̀ sí fún wọn kò parí bí kò sí fún ẹyẹ nìkan báyìí nínú wọn á bọ̀ sí bọ̀ sí gbogbo wọn so definitely a gbọ́dọ̀ mọ reason tí sheikul islam ibùnú tẹ̀míyà tó fi sọ pé ọ̀rọ̀ tí prosufi sọ kò wọlé ọ̀rọ̀ tí antisufi sọ kò wọlé ní ti antisufi n táwọn sọ ni wípé àwọn sufi o mubtadi'un kharijuna ani sunna kí ló fà á àwọn kó gbogbo wọn papọ̀ wíwẹ́rà lásìkò yẹn túrúkù ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀ ni àwọn súnfí tí wọn tó ń tọ̀rí kọ̀ àwọn ni wọ́n wà àwọn yẹn wà ń bà yẹn àwọn súnfí ó ń tọ̀rí kọ̀ dìgbòlugi ẹ̀ẹ́bí ó ti dá ní àdó kọ̀dìríyà ló ṣàgbẹ̀líyà àwọn dìgbòlugi wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ìmáàjì bọ̀ ni. so bí àwọn àti sufi ṣe wá gbọ́rọ̀ bọ́ọ̀tà yìí a gbogbo wọn ni ọ̀rọ̀ yẹn máa affect ló jẹ́ kí Sheikhul Islam Ibn Taymiyyah sọ wípé ọ̀rọ̀ yẹn àléébù wà ń bẹ̀. dẹ̀ ní ti pro sufi ìyẹn àwọn tí wọ́n gbọ́lá fún àwọn sufi pátápátá Sheikhul Islam Ibn Taymiyyah ọwọ́ di lọ́rọ̀ tiwọn náà torí pé tí wọ́n ń kílèmù fúnra wọn yìí kò sí fẹ́ nìkan nínú wọn. ambos bọ̀ sí i

mọ́nìhùn fi ìyá ọ̀mì nà hàrà ta ni olùkọ́ pínpín nínú wọn lónìí ta lápè ní muhakiku lójú ọ̀nà sufi lónìí ṣé ṣé ṣé ṣé kùdìkùlẹ̀ ṣàfihì sọ wà nínú wọn. mọ́nìhùn fi ìyá ọ̀mì nà àwọn dà lóde òní mọ̀jùdún mọ̀jùdún náà hum àmùkọ́ ìrù mọ̀jùdín wọ́n ń bẹ àdéhùn òsì mo fẹ́ kí sheikh zikilẹ̀ ṣàfihàn ẹ̀ fún wa torí pé àlèmọ̀ hakikun nínú àwọn sufi lásìkò ìbùnú tẹ̀míyà àwọn èsì alùtọ̀ríkọ̀ wọn èsì alùtọ̀ríkọ̀ zuhad ni wọn zuhad làwọn ti wọn olùráyé sápọ́nbélé ni wọn ok so àwọn muhakikun yìí táwọn kan gbà wípé ọlá táwọn jẹ́ zuhad làwọn fi ń jẹ́ sufi àwọn ni muhakikun ainahum aliyahum níbo ni ó wà lónìí àwọn afẹ́dá wọn mọ̀ ẹni muhakiku sufi fi nàìjíríà kó fi rẹ̀ hàn wá lórí program pé òun o muhakiku lòun nínú tọ̀ríkọ̀ nínú mm, tọ̀ríkọ̀ kejì ẹni muhakiku lòun min ali tasọ́gbò gbọ̀ngbọ́ tó bá ti jọ ń tọ̀ríkọ̀ tìjàníyà èsè muhakiku mùtẹ́dìrù ní ọ́ tó bá ti jí ara àwọn oníkọ̀dìríyà èsè muhakiku mùtẹ́dìrù ní ọ́ tó bá ti lè jẹ́ ara àwọn oníṣàdìlíyà mùtẹ́dìrù ní ọ́ èsè muhakiku ẹni tí ó jẹ́ muhakiku kò ní jẹ́ onítọ̀ríkọ̀ ta wá làwọn náà lónìí níbo ni wọ́n wà ìdí a fi nídìí wọn rèé o ìdí a fi nídìí àwọn muhakiku rèé o wọ́n nítorí pé wàkọ̀dì ń tàṣàbà ilé yìí tọ̀wá ìfùn min alìlìbìdà wàzàǹdàkọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wípé wọ̀pọ̀dé sásábà ìléyí tọ̀wá ìfù mi alìlè bí dá àwàsá ń dákọ̀. ibùdó tẹ̀míyà sọ wípé torí pé àwọn igun kan tí wọ́n jó ní bídíà tí wọ́n jẹ́ sòǹdókò tí wọ́n jẹ́ onísàndákọ̀ àwọn àdàpẹ́ múnásìkè ní sàndákọ̀. ok pé àwọn kan o tí wọ́n jẹ́ oníbídíà sẹ̀kẹ́ kò wọ́n ló bídíà lè sè mí alìbídíà tí wọ́n jẹ́ oníbídíà tí wọ́n sòǹdókò wọ́n ti fara ti sọ́dọ̀ àwọn oníṣúfí walakin indale muhakikin min ali tasawuf laysa minhum ṣùgbọ́n àwọn oníṣúfí àwọn sọ́tọ̀ now the question is fahal halu tijaniya walqadiriya wasabiliya tawaifu min ali libida wazandako alladhina intasabu ìlà sùfíà wọ̀tàsọ́wù áúlá ìbéèrè mi wá rèé o ṣéèkù ìdìpínlẹ̀ ṣàfihì ohun tẹ́ ẹ kà bọ́ọ̀tà fún wa nù tíra tá a tún bá yín kà ibi tó ṣe wọ̀ndọ̀lùkù ń bẹ̀ tá a fẹ́ ṣírètì rèé o wọ́n ní nígbà náà lọ́hùn àwọn oníbídíà àwọn onísáńdákọ̀ wọ́n ní wọ́n ti darapọ̀ máwọn oníṣúfí ṣùgbọ́n àwọn tó mọ pàápàá tí ń jẹ́ súfí wọ́n láwọn oníbídíà yẹn kèé tara àwọn fún bídíà ni wọ́n wọ́n láwọn onízáńdákọ̀ yẹn tara àwọn wọ́n ní sòdókò ni wọ́n ìbéèrè tí máa fẹ́ bi Sheikh zikula Shafi léèrè àtẹlómi nínú yín nínú ẹ̀yìn àpá ni pé sáwọn ń sì dà níyà àwọn oníkọ̀ọ̀lì yíyà àtàwọn oníṣàbí yà hali wum tọwáàyù min alìlì bìdà wà zandakù alẹ́dínà ìntàtàbù ilà sùfìyà wà tàṣọwù amla ìdí ètò ìfẹ́kẹ̀ dànù for now ṣé ìtọ́rọ̀ yìí kan ní ìsinú àwọn oníbídìí àti darapọ̀ máwọn oníṣúfì àwọn onísàndákọ̀ ti darapọ̀ máwọn onísúfí àwọn tó sì jẹ́ buhakikun àwọn tí wọ́n mọ pàápàá ti ń jẹ́ súfí nígbọ̀hún àná wọ́n yọ àwọn oníbídíà yẹn sọ́tọ̀ wọ́n yọ àwọn sòǹdókò yẹn sọ́tọ̀ sáwọn tìjà ní èdè sòǹdókò ni sáwọn oníkọ̀dìríyà tí wọ́n èdè sòǹdókò ni sáwọn oníṣàdìríyà tí wọ́n kì í ṣe sòǹdókò ni. issue wà rẹ o torí pé nàìjíríà tiwa táwa wáyé gbogbo ẹ ti ń ṣe súfì súfì ó ń ní í ṣe ẹ̀yin náà ti sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí wípé nàìjíríà o ìṣáájà kíyàn máa jẹ súfì kọ́ máa jẹ́ súfì onítìjàníyà tàbí kọ́ máa jẹ́ súfì oníkọ̀dìríyà tàbí kọ́ máa jẹ́ súfì oníṣàdìríyà èwo nínú àwọn ìran súfì mẹ́tẹ̀ẹ̀ta yìí tó wà nàìjíríà ní èso ń bídíà ní èso sàǹdákọ̀ èwo nínú wọn èmi yóò mọ retí èsì yín o àtẹ̀ǹbá tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ tó fẹ́ gbárata fún súfì torí mo mọ̀ wípé ẹ̀yin kan fẹ́ gbárata ẹ fẹ́ gbárata bọ̀t bó tó fẹ́ gbárata wọ́n wà bí ìbú kọ̀bá mi ṣàlàyé sóńtìjà níyà oníkọ̀dìríyà oníṣàdìríyà tí wọ́n jọ ń súfì wọ̀nyí ṣé wọ́n èso ń ṣé wọ́n èso sàǹdáfọ̀ kò sì mẹ́rin ẹ̀ wá bí wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ kò mẹ́rin ẹ̀ wá bí wọ́n bẹ́ẹ̀. so iṣu tẹ̀yìn báyìí ń fà òun ni wípé ààrí tọ́ ìfà kankan tó jẹ́ tọ́ ìfà sùfìyà ní orílẹ̀-èdè nàìjíríà ńlá tọ́ ìfà tó jẹ́ súfì onítọ̀rí kọ̀ ńlá tọ́ ìfà tó jẹ́ súfì oníbídíà tí wọ́n ti kó nù ìsìláàmù tí wọ́n ti kó nù súnà ànábì ilá tọ́ ifá tó jẹ́ mọ̀tẹ̀dẹ̀hún àwọn náà sì ni alùtìjàníyà wàlìkọ̀dìríyà wàṣàbìríyà wallahu ta'ala a'lam a máa tẹ̀síwájú ní next episode wa pẹ̀lú ògùn aláwọ̀ so nítorí náà àwọn ìbéèrè tí mo ju ta ohun ẹ dákun ẹ má sọ di àwàdà ẹ bá ní provide èsì ní o lórí máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n lójú tó fi máa bẹ̀rẹ̀ rẹ̀ ni lórí máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n lójú alájàlá. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ lọ. ara wa ni onítúbí ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí sófin máa ń lè rẹ̀ ni sófin máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rùn ó lè wọ́n tó jálajàla. ó lè tó lè tó lè ní ìgbà tó lè rẹ̀ ó lè tó lè fẹ́ lókùpọ̀. láti rẹ̀ ó lè tó lè tó àjọ. onídòdò yìí wa ni ara wa ni onítúfi ni bó ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni ẹ̀yà wa ni ara wa ni onítúfi ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni ẹ̀yà wa ni ara wa ni onítúfi ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni ẹ̀yà wa ni ara wa ni onísúfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń lè rẹ̀ ni. Èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ó ti wà láàyè èèyàn wa ni èèyàn. bá ní ṣíà program fáwọn èèyàn kí wọ́n ṣàǹfààní pẹ̀lú ẹ̀ alọ́sàn